àwọn ìgbà wo ni àdúrà máa gbà ànábì ló júwe ẹ̀ fún wa sallallahu alaihi wasallam kò sígbà téèyàn ò lè bẹ lọ́hùn o kò sásìkò kan tí mùsùlùmí ò lè ṣàdúrà o kakọ clear yìí o amẹnu anu Ọlọ́run àti ta nẹgbẹwa Muhammad sallallahu alaihi wa sallam ọwájú yé wa pé àwọn àgbà kan bẹ tí Ọlọ́run máa sábà tètè dáhùn àwọn ìṣesí kan bẹ tẹ ẹ bá wà ń rú ìṣesí bẹ́ẹ̀ tọ́lọ́hún máa tètè dáhùn ẹ máa ṣọ́ àwọn ẹ̀gbà ẹ máa ṣọ́ àwọn ìṣesí yẹn ara nfààní téèyàn rí nù súnà nàbì ni sallallahu alayhi wa sallam nínú àwọn àsìkò tádùn àmọ́ gbà púpọ̀ ẹ̀yin ya wa gbogbo ń tẹ̀ ń fẹ́ ni ẹ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run láwọn àsìkò yìí ẹ má lọ bòmí mọ́ ọlọ́run ọbọ̀ tó kò dùn wa gbogbo ń tà ń gbọ́ ara làjà ń bí báyìí àrí ẹnìkan bí báyìí ọlọ́run ò ní lé yín lékulè ọlọ́run ò ní fọmọ dààmú yín kò ní fọkọ dààmú yín kò ní fi gbogbo ìgbésí ayé àtàlìkìyàmọ dààmú ẹnìkọ̀ọ̀kan wa náà ẹ̀ṣọ́ àwọn àsìkò yẹ képọ̀ ọlọ́run gbà náà pẹ̀lú ògùn ọlọ́run yóò dá yín lóhùn anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni bẹ́ẹ̀ yẹn bá dá òru mẹ́ta ẹ̀ dá òru mẹ́ta bóòlù yẹn ṣe dẹrùsí mẹ́ta àṣàlàyé ẹ tọrẹ lomi aago méjìlá lóru tiẹ tẹsẹ bẹ̀rẹ̀ òru tẹ bónú o ẹlòmíì ọmọ fi ń wọn pé aago méjìlá ni ọjọ́ kejì bẹ̀rẹ̀ a kò rí bẹ́ẹ̀ o nínú ṣẹ̀ríà ìgbà tóru bẹ̀rẹ̀ nínú ṣẹ̀ríà tànàbí ni ọdá sí mẹ́ta sallallahu alayhi wa sallam òun nígbà tí wọ́n pè rún magaribi rún magribi bí aago mélòó lé kò ní sinmi rògbé bí past seven eh, bí seven o, seven o five seven okay ìgbà ìgbà ni tí wọ́n bá ti pèrún mọ́gíríbì nínú ṣẹ̀ríà Islam òru ti bẹ̀rẹ̀ yóò wá kọ̀ntínú bẹ́ẹ̀ títí tí wọ́n tún fi pèrún alifajiru bí wọ́n bá ti pèrún alifajari ọ̀sán ti bẹ̀rẹ̀ nù ṣẹ̀ríà ẹ wá jẹ́ ká calculate ẹ̀ ká fi gbádìí ànábì yìí for example nísìnyí lẹ́sẹ̀ seven ọkọjá díẹ̀ ni wọ́n ń pe magiribi lẹ́kọ̀ọ́ aago mélòó wọ́n ń pàṣùbà ẹ́ past five ẹ̀jẹ̀ amúbáwọn for as an example kọ́ báyìí seven to five how many hours la ní láàrin seven pm and five am láàárọ̀ ọjọ́ kejì ẹ àwọn máàsì ò sí yàn ẹ àwọn tó jogún khawarizmi àwọn tó jogún tani khawarizmi mùsùlùmí be proud of your religion gbogbo nǹkan ní bẹ́ẹ̀ islam ẹ̀yin ó máa sì algorithm khawarizmi ní jẹ́ ẹ lọ́ọ́ kàtàn mathematics àwọn yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run la <laughs> àmọ́ afẹ́kàn mùsùlùmí gbogbo ń tọ́ da ní bẹ́ẹ̀ islam ẹ jẹ́ nìkan fi nǹkan kan bọ́ lójú ẹni tó invent ọ̀pọ̀lọpọ̀ àwọn principles yìí àbí gbogbo àwọn formula mathematics Muhammad bin Musa al-Khawarizmi ló kọ rẹ̀ òun ni wọ́n pè ní algorithm eléyìí sọ̀rọ̀ pé àwọn àfààní sọ o ẹgbẹ́ àwọn tó bá jinlẹ̀ nínú maths àwọn mùsùlùmí àwọn lárúbáwá káyà lọ bẹ̀ ń díẹ̀ àwọn ni wọ́n jí kí sáyẹ́nsì olójútu lónìí torí kò sí science without mathematics àwọn èèbó ní táwọn fi ṣe màásì tí wọ́n fi kàǹkàn jọ̀hún ni roman roman figure tó lé bí ojú ẹja ọ̀hún ọwọ́ afakan báyìí ọfà kan báyìí ó gbé wá síwájú ó lénu ó tún wá gbóhánu sí àyè ó tún dínu ó tún kírọ́ọ̀sì ẹ̀ bọ́bá fi méjì sí ó lé méjì nu ó tún dí gbogbo gbàtẹ́yìn ọba fi ka one thousand bí eléyìí yọ dàrú àwọn gan ò rí ka in history wọn ò lè go beyond a thousand torí gbogbo àwọn tí wọ́n mú yìí ló ti tán x ni v ni gbogbo ẹ̀ tán àwa ń ka mílíọ̀n à ń ka bílíọ̀n à ń ka tírílíọ̀n lónìí mùsùlùmí àti lárúbáwá ló possible torí ni wọ́n invent ní tá à ń pè zero àwọn ni wọ́n wá sọ pé no nǹkan kan bẹ tó ṣe pé intrinsically kò ní value àmọ́ bẹ́ẹ̀ bá lẹ̀ mọ́ gan ó gan ni làwọn pè ní bí wọ́n ti máa dàrú nù mọ sọ fẹ́nìkan jò ní mo ní lákùnwé kan nu medicine the the canon of medicine ẹ̀hún yes authority mo na authority alikọ́nùnù fi tèbè alikọ́nùnù ẹni ó ṣe lárúbáwá lè kọ́ wọ́n tu ṣe ìbò ni ibnu sina ló kọ́ rẹ̀ báwọn bá wa kọ́ wọn wá pè ní kíni avesina avesina ẹ̀ wá ní mọ̀ pé èèyàn wá ní akanyalọ bẹyẹ díẹ̀ káfi wa proud of this religion kò sí ntọ́ ń wá kí wọ́n mùsùlùmí gbogbo ẹ̀ ló pé nbí tọ́ wà yìí ọlọ́run ojú pé wa kalẹ̀ láyé àti lálùkìyàmà so muhammad bin musa al-khawarizmi àwọn ni wọ́n wá gbé zero kalẹ̀ òun làwọn òyìnbó àwọn èèbó wọn lóòótọ́ wọn ọ̀gbà wa dúdú bọ́ba yìí pé dúdú ni wọn ò ní pè ń ta doni one two three ten kọ́ ni kí lè bó ń pè arabic numerals lè bó ń pè doni arabic nọmẹra sọ̀rọ̀ àwọn wọn ni roman ni tàwọn ni ọkọ̀ lè kọjá one thousand jẹ́ ìdàrú. so ibi tá a ti yà lọ bẹ̀ yẹn ni pé àwọn àsìkò mọ́níkà ní sati calculate àwọn àwọn àròlé khawarizmi mẹ́wàá ni tábà wa ní mẹ́wàá yẹ já da sí mẹ́ta níta nẹ́bí ń wí No lófin mọ̀ntì ń jẹ́ da mẹ́ta wọn kàn kàn ká àdìsí fẹ́ lómi pé da mẹ́ta tó kàn yín nú òru kò yé ìtumọ̀ ẹ̀ nu ọbẹ̀rẹ̀ òru láti magrib títí dìgbà tí wọn pe fajiru wá divide ẹ̀ into three yóò fún wa níbi wákàtí mẹ́ta ń lé díẹ̀ díẹ̀ ká sọ pa ayọ ajẹ́pá àkọ́kọ́ yọ bí wákàtí méje ọ ha di méje má méje yọmọ wa jẹ́ bí kíni fourteen ti ń ṣe two a.m. lóru lẹ́kọ̀ọ́ lónìí nísìnyí sàlù aláwọ bá dago méjì òru ó bẹ̀rẹ̀ sí pé Ọlọ́run títí tálùfájàrí yẹ wọlé bó o sì lè bẹ̀rẹ̀ láti tú bẹ̀rẹ̀ ntiri bó o lè bẹ̀rẹ̀ ntiri anabi ní títí tí ó fi dìgbà tí alùfájàrí ọ wọlé anabi ní gbà ní lọ́lọ́run rẹ di àti gbàdúrà jù sallallahu alayhi wa sallam kódà ń bẹ nù hadithi kọlọǹgọ ọmọ kí man yad'uni ta ni ó béèrè man yas'alni fa'uti ta ni ó tọrọ nǹkan kí n fún un yẹn máa gbádùn oorun ṣètọ́ nínú. No gbogbo bi tí o ti sori re wọn lọ gẹ yọ yọ dẹ takute kan síbẹ̀ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá lè jẹrẹ ńpa tó gbìyànjú pẹ̀lú gọlọ́n anabi ló wí wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha anabi sọ̀rọ̀ fẹ́nu ìwọ ni ọ gbà bẹ́ẹ̀ má dán lọ́n wo oògùn wọn má dán wo. nípa báyìí àsìkò kan nìyẹn nínú àwọn àsìkò anabi nílò jọ gbogbo jọ ayé ìjọ mẹ́jọ mẹ́jọ opportunity jojúmọ́ nta kọ́kọ́ ni weekly opportunity lele gbogbo ọ̀sẹ̀ ní wáyé tọ́nkàn jẹ́ lọ nìkan lọ anabi ni sa'atul juma wákàtí kan bẹ ńjọ́ jima èyàn ní tọrọ nǹkan bẹ kọlọn wọn ma fún kaba wa gbìyànjú ka gbìyànjú anabi wa sọ clearly gbó ni wakati kan ni àmọ́ wákàtí kan jọ́ jima àmọ́ àwọn onímọ̀ wa wo gbogbo ahadithu mi tọ́jọ́ tá anabi fi ṣàlàyé wọn lè tó súnmọ́ jù òun ni pé wákàtí tó kángun sí irun magiribi níjọ́ jimá yẹnni pé bọba ti kálá sáré tán jọ jimá sáwà mọ́sálásí májẹ̀mú rẹ̀ nù ọmọ retí magiribi gbontọ́ bá fẹ́ tọrọ kí wọ́n pe magiribi bọ̀ mbẹ́ anabila do àmà gbà púpọ̀ nígbà ni sallallahu alayhi wa sallam. nínú àwọn àsìkò tádó àmà gbà tọ́lẹ̀rì yàtọ̀ fọ́rọ̀ ìfẹ́ nu anabi sallallahu alayhi ní gbogbo àdúrà téèyàn bá ṣe láàrin pé wọ́n pèrun àti kọ́mọ èyí tí wọ́n máa retí pé wọ́n kújì gbé kọ́mọ kújì gbé opportunity ńláńlá lọ ń sọnù ẹ̀ máa hún lójúmọ́ tí ọmọ wa sáré pàpàpàpàpàpà ṣe kọ́ra ọtẹ tó jímọ̀ irun kútùbà jímọ̀ ẹlòmíì tòsí mọ́sálásí lọ́wọ́ àyọ̀ máa wọ́n ṣe wọ́n ti bẹ̀rẹ̀ kútùbà ok ìgbà wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ́ọ́ wẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbẹ́ kútùbà ìgbà wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wẹ̀ pé ìmáàmù yẹn máa ń pẹ́ bíi alòtọ́gbọ̀n ṣẹ́jú lórí kútúbà yẹn forty minutes ọ̀ ń sọ nǹkan nù ní o nípa báyà nẹ́bí sọ̀rọ̀ sọ́làm ní láàrin ẹ̀yin ìyàwó ẹ̀ dákun láàrin pé wọ́n pè wọn àti kí wọ́n sì gbé ìkọ́ ọmọ lẹ́ẹ̀márùn lójúmọ́ opportunity ńláńlá ni àsìkò àdúrà ni tọrọ ntọ́ bá fẹ́ mbẹ́ nínú àwọn àgbàtàdúrà máa gbà tọ́ga wa anabi wa muhammad sallallahu alaihi wa sallam tọ́kọ́ wa inú àwẹ̀ la wà yìí èyí tí ó yẹ pé ní ibi tẹlómìn ti ń ṣe ránun ránun ni wọ́n ti sọ fún pé sínú ti tó Allahu Akbar wọ́n mùsùlùmí ò sì ń ju golden opportunities nù. No anabi ní ìgbà sínú ni sallallahu alaihi wasallam àsìkò òun làwọn tẹ́ ẹ máa wò nu sátáláìtì àwọn òsíè ẹ̀rí tí wọ́n tó nǹkan síwájú wọn tí wọ́n fẹ́ sínú ẹlòmíì ti jókòó wákàtí kan ẹlòmíì ó ti jókòó ọgbọ̀n ṣẹ́jú wọ́n wàá máa bẹ lọ́hùn àsìkò àdúrà gbígbà ni lásìkò tí sinu ń wọlé yẹn ní pàtàkì jùlọ nú àwẹ̀ báyìí àwọn àsìkò nìyẹn ànábì tún sọ àwọn àṣesí kan tí ó pé kọ̀ lásìkò àmọ́ ṣèṣì tó bá ti wà ń rúpò bẹ́ẹ̀ ara bẹ́ẹ̀ ni da'watul musafir da'watu ànábì ní gbogbo ẹni ó bá wà lórí ìrìn àjò máa take opportunity ìrìn àjò fi ṣàdúrà ọlọ́run máa ṣàánú ìrìn àjò anabi lo wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam wa da'watul mazlum bọba wa lẹ́ni tí wọ́n oppress táwọn èèyàn ń yàn ọ́ jẹ fún ọ opportunity ni o anabi sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ yẹn bá ẹni tí wọ́n bá ń yàn jẹ ìgbà ké sọ́lọ́hún pàtàkì jùlọ against ẹni tí ń yàn jẹ nígbà tí ń yàn jẹ lọ́wọ́ ni orojọ sọ́lọ́hún sunkún sọ́lọ́hún bẹ́ẹ̀ pé ó jù dùn náà lọ ntòun ní ní mi jẹ yìí kò tó wọ lọ́nbẹ̀lẹ̀ yóò jọ lọ anabi ni da'watil mazlum laysa baynaha wa bayna Allahi hijab anabi ni o si gàgà kan láàrin wọn àtọlọ́run direct ni wọn náà masabosi ní jẹ́ báwọn o torí bẹ́ẹ̀ tó bá sabosi fún bá gbọ́ wá sí i tó ké pọlọ́run tó bá dáhùn wọlọ́fà o aha kí mùsùlùmí ó jìnnà sabosi. Si ọlọ́run ò ní ṣe wá lálábòsí ọjọ́ ti lọ nǹkan mẹ́ta mo the promise ká bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì kí lẹ́lẹ́ẹ̀kejì àwọn tí èjì àdúrà gbà àwọn tí jẹ́ kí àdúrà gbà nù àwọn kí ni jẹ́ kí àdúrà gbà alimami ibn al nínú àwọn àgbà afáàní rahimahullah nínú tírà rẹ̀ tá à ń pè ní adá wa dàwa ibn al fa inna ad-du'a kasilah. Ibn Qayyim ládùú àtẹ̀rí ni bí ammunition ni bí nǹkan ẹ̀já ni. wasilahu laysa bihaddihi faqat wa innama bid-daribi nǹkan ẹ̀já nìkan kì í ṣiṣẹ́ ó dìpẹ́ǹ lórí ẹni ó gbé lọ́wọ́ Ibn Qayyim ní bọ́rọ̀ àdúrà ti rí nu òun ni wọ́n máa wò pé àdúrà kan náà sì fẹ́ mi àti ya kínní lọ́lọ́run ti gbàdúrà tiẹ̀ yìí ìwọ ọ̀jọ̀ ya kínní ni ntí Ibn Qayyim wínú ọlọ́dún adá gẹ́gẹ́ bí nǹkan idani, ni bí nǹkan agbára àmọ́ kìí ṣe pé ẹnu mo ti ní àdálọ́ àbí mo ní kí n lọ ni ó sì máa wá ṣiṣẹ́ lọ ẹni mu lọ́wọ́ bọ́ bá ṣe máa lò ni ó fi yàtọ̀ fún bẹ́ẹ̀ ni ó mú kọ́lẹ̀ lómi òkú àdá yóò sì rí lòjú àdá tó ó mú lọ nípa báyìí ni pé ẹ jẹ́ ká fura sáwọn tó lè máa kọ́ di àdúrà gbígbà wa àdúrà kí nǹkan ṣe ó lè jẹ́ pé wàhálà dùà nǹkan lè ṣe àdúrà náà wà á ti sọ àwọn yìí wọn o àdúrà tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tí yẹn bá ń ṣe anabi ta kọ anabi pinpoint àwọn areas méjì kan no go areas ni wọn anabi lọ́ọ̀ gbọ́dọ̀ ṣàdúrà tọ́ lẹ́sẹ̀ nú ó sì gbọ́dọ̀ ṣàdúrà tí ó jákun ẹbí. a sì ti sọ ma pé ẹlòmíì lẹ́yìn ọlọ́run gbogbo àwọn tí ò da aládùá àmọ́ bí tá a dé nísìn ni pé àwọn lè máa ṣèwọ́tọ̀ ń ṣàdùá ló fi rí i pé ní kọ́dà ẹlòmíì ọmọ àrò pé abẹ́ ẹlòmíì tó ń dọ́gbọ́n mi sí kọ́ dọ́gbọ́n sí i irú àdúrà bó ti ń pè ọlọ́run ní irú àdúrà òun náà fi ń pọ ọlọ́run àmọ́ òun yàtọ̀ sí ọ ká mú ká fúnra alẹ́ anabi wí sallallahu alaihi anabi sọnù hadith tó lẹ́sẹ̀ ńlẹ́ẹ̀ anabilara kùnrin kan aṣááta akbar ó wà lórí ìrìn àjò àti sọ pé nùtọ́lọ̀ máa fi sànú yẹn ní kéèyàn ó wà ní kíni lórí ìrìn àjò ó ti ní kọ́lítì pé nírìn àjò ni ó súnmọ́ kọ́ lọ́wọ́ dá lóhùn èyí ò nìkan kọ́ ó mú kú ó ti dààmú gbogbo nùtọ́lọ̀ máa wò tí máa fi sànú yẹn ń bẹ lára ẹ̀ lẹ́yìn náà rafa yadayhi ila sama ó di mẹ́ta anabila arakunrin yìí tó tẹ́wọ́ sọ́lọ́run Ọlọ́run sì lẹ́yìn òní tẹ́wọ́ sí òun kóun jọ dáa padà ló fi fo but upon all this lẹ́yìn gbogbo ntá anabi wa kà kalẹ̀ yìí anabila Ọlọ́run ò sì ní da lóhùn sallallahu alayhi wa sallam bó ké dọ̀tún la mẹ́wàá Ọlọ́run ò ní da lóhùn ah kí ló dé ya Rasulullah anabi wa ni wa mat'amuhu haram. وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب له ọjẹun èpè sanra ni oúnjẹ aráàmù ní ń jẹ aráàmù ní ń mu aráàmù ní ń wọ̀ gbogbo jíjẹ mímu rẹ̀ níná lílo rẹ̀ ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ni fa anna yustajabu lahu ọlọ́run ṣe fẹ́ délé yín lóhùn ẹ dákun jama mùsùlùmí arantí máa kọ di àdúà nǹkan ò sí àdúà ìwọ tó ń ṣe àdúà ní nǹkan ṣe furasi ntọ́ ń jẹ furasi ntọ́ ń mu kọ́dà àwọn ìta wọ́n máa wò kéékèèké ó sì wọ ọjà sán a mọ gẹ́ẹ̀tì ẹ̀ aramu ni o náà mọ gbá ẹsẹ̀ <laughs> mọ gbá kò sí gbígbà kan tó lọ lásán gbogbo àwọn nǹkan kéékèèké táwọn ọmọ wò yẹn wàláyé ó lè jẹ́ pé àwọn ní ọjà do àrẹ ọgbà anabi sọ̀rọ̀ sọ́lọ̀m ó fún wa lẹ́gzámpù eléyìí òun ẹ dákun ẹ afurasí gbogbo àwọn tá a bá mọ̀ pé a ńlẹ́tọ̀ ilé yọ̀ǹda ẹ̀ bọ́ ọba bọ́lọ̀ ń dún tó jù lọ lọ́wọ́ fi rọ́pò fún ọ. torí gbogbo haramu tá à ń wí yìí téèyàn bá mọ consequence ẹ̀ ni mùsùlùmí ò ní débi haramu anabi sọ̀rọ̀ sọ́la mi ni ẹni wọ́n bá gbàyàn irú bẹ́sẹ̀ wílẹ̀ kankan gbà kankan ni e wọ́n bá dàlí kìyàmọ́ ẹni tó gbá ní one thousand bọ́ bá ló fún one million kò ní gbà o kò sí wọn yẹn ná kò sí náírà kò sí dọ́là lálẹ́ kìyàmọ́ nbọ ni o ti ná bí wọn náà tiẹ̀ ní nbọ ni o ti ná ẹ pé kí ni wọ́n máa fi di gbogbo mọ gbá ó mo lò ó gé fún mọ a sọ ma mo smart mo ṣe nǹkan ni anabi sọ̀rọ̀ sọ́lá mi lali kìyàmà irun rẹ̀ àwẹ̀ rẹ̀ hajj tó lọ sàrà tó ṣe gbogbo ń tó rò bọ́ lọ bá lọ́rùn ni wọ́n máa fi san gbogbo gbájú ẹ̀ àwọn èèyàn gbogbo jàǹbá tó ṣe gbogbo haramu tó jẹ kọ́ra ọba máa ń báyẹn ni kò bá rọrùn díẹ̀ àmọ́ anabi sọ kọjá tó jù bẹ́ẹ̀ lọ sọlọ sọlọ anabi ni wọ́n wàá yọ irun ẹlòmíì látàrí owó ọjà tó yóò sì san owó nǹkan kan ẹnìkan tó yàn jẹ ẹnìkan tó ṣe jàǹbá fún ẹnìtọ́ lọ rí lẹ́pa nìkan gbogbo ẹ̀ wọ́n wá yọ irun rẹ̀ wọ́n yọ tán ọlọ́run ní bisimilayi wọ́n bọ́ sí ibi àwẹ̀ rẹ̀ náà ẹlòmíì bí jàǹbá tiẹ̀ ọba pọ̀ bóyá ń gba wọn bá fi yọ àwẹ̀ dédajì ọlọ́run lè pé kí wọ́n gbogbo ẹ̀ ànábi ni wọ́n yọ tẹlòmíì kalẹ̀ ọlọ́run ni ẹ bọ́ síbi bàbá sọ́yọ zaka sọ́lọ́ ají sọ́sẹ sàrà gbogbo dáadáa tó gbáyé sí ntọ́ wa pathetic ń gbẹ̀ ni pé anabi ni wọ́n wá yọ gbogbo sẹ́rẹ̀ ẹlòmíì wọ́n yọ tán ńgbà àwọn mi ọba tún ní inú rẹ́kọ́dù ẹ̀ ó ṣe jàmbá fẹ́lẹ́ yìí náà wa ma rabbuka bi dhallami àbí ṣébẹ̀ náà ni bi dhallami lil abid ọlọ́run lòun ní sàbòsí o wọ́n gba gbogbo ẹ̀tọ́ ẹ̀ tó fún un sẹ́mi pé ọba sàwọ èèyàn ni a ti gbá ó tó gẹ́ e. ẹyọ̀run rẹ̀ ọ̀tán àwẹ̀ tán àjì tán ẹ sànú ẹ kò sí yíhun tálíkì àmọ́ ọlọ́run lòun ní sàbòsí fẹ́ nìkan ẹgbẹ́ kí ló kù ìwọ tí àti rẹ tọ rẹ gbà fún ọ ebi wọn náà sẹlọ́n o lè tí wọ́n dá nǹkan kan tó ṣe ẹ mú ẹsẹ̀ èyí hùn ẹ fi di nínú rẹ́kọ̀dù tiẹ̀ wàlá anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam hadithun sahih ẹni tó ní sẹ́tọ́ gaba yìí tẹ́yìn o rò pa àlìjáná ní lọ yọba dọ̀mọ́ náà kìí ṣe pé kò kírun o kìí ṣe pé kò gbà wẹ̀ o onígbẹ́ dákun ọ̀rọ̀ haramu o kéré báwa ti ma ẹ torí àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ kúnlẹ̀ yorùbá ẹni ìfọ̀ tọ́sí <laughs> pé ní haramu Allahu gbogbo àwọn tí wọ́n mọ̀ fi legalize èmi ò fẹ́ rí ìran náà àkípọ̀ ìjọlọ lójú gbogbo àwọn tí a ti mọ̀ pé ọ̀dà á wà wọ́nà tá a fi justify ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá tán bẹ́ẹ̀ yẹn kò lè tán ọlọ́run o nípa báyìí àwọn tí ma etí ẹ̀ jẹ́ kí àdúrà gbà ká sọ̀kan sí ká tó lọ bí pọ́ǹtì kẹta nínú tí ìmọ̀ kọjá dùá òní su'ul adabi ma Allah su'ul adabi kéèyàn gọ̀ sọlọ́n kéèyàn gọ̀ sí ọlọ́n máa gbọ́lọ́n sọ̀rọ̀ bí ẹgbẹ́ gbẹ̀rẹ̀ ni aláì bẹ́ẹ̀ bá gbọ́ tán ẹlòmíì bá láwọn ń ṣàdúrà báyìí èyàn ó sì fẹ́ káwọ́ lérí ẹ òjò tá a dẹ̀ fẹ́ yẹn ọjọ́ báyìí la fẹ́ ọba dẹ̀ ti fún wa lọ́jọ́ ta lọ ń bá sọ̀rọ̀ rọbu samawati wal ard àbí al-i'tida fi du'a aranti ma jẹ́ ká du'a ma gbà ní anabi ní kéèyàn ma kọjá la ń bí àdúà kéèyàn kọjá la ń bí àdúà ntọ́ ma pé ọlọ́run yìí ṣe nǹkan rẹ̀ bẹ́ẹ̀ ọ̀wá ń bẹ ọlọ́run pé kó fún ọ ìrùpọ̀rọ̀ yẹn ọlọ́run lóhun láwọn sunna kan lórí ilẹ̀ sunnatullah walan tajida li sunnatillahi tabdila ẹ kọ́dọ̀ ọlọ́run náà tún pe sunna mẹ́rẹ̀ Allahu akbar ọlọ́run lóhun láwọn sunna ìlànà òun lórí ilẹ̀ bóun ṣe ṣe nǹkan òun kìí ṣe pé wọn lágbára àti ṣe in another way but káyé ọmọ dàrú kọ́ máa lọ bẹ́ẹ̀ tóun ti tó kalẹ̀ tẹ́yìn ọmọ ẹnìkan bímọ ẹnìkan ò bí ẹnìkan lówó ẹnìkan ò lówó ẹnìkan ṣe ètò tọlọ́n ni bí gbogbo wa bá lówó ayé ò ní tóró ta ni ó sì sẹ́ fún lówó mọ́ ẹ́ imam kò kò kò sí géètì mọ́ òun náà gbé kùn wá di géètì yín yóò kò sí tóun náà lówó díẹ̀ lé ẹnìkan gbé wá ṣe géètì mọ́ hekima Ọlọ́run ni gbogbo ń ta wà ń wò ni pé ó ṣe rí báyìí ó ṣe rí báyìí àwọn súnà ọlọ́run ara súnà ọlọ́run ni pé bẹ́ẹ̀ yẹn ọba bímọ yóò níyàwó àbí lọ́nà halali níyàwó wàá bímọ ọwọ́ ní ọlọ́run kò sí ntọ́ lágbára láti ṣe ọlọ́run dákun fún un lọ́mọ òun ò sì ní fẹ́ yàwó òun kọjá la ọlọ́run sì ti di ó yé wa kóun lè ṣe ó ti ṣe é ìyá ńlá wa Maryam aleyhi salam tó bí anabi Isa ọlọ́run sọ fún ọ pé òun lè ṣe é àmọ́ kò sí nínú ètò wọn ọlọ́run tóun tó báyìí ó ti dùn tẹ́ tí tí ọgbẹ́ ọ máa lọ bóun ṣe tó létò kéèyàn máa wá gbin tọ́mọ̀ pé ọlọ́run yìí ṣe àbí àrò àwọn àdúrà kan lẹ̀ Yorùbá ẹni àdéjọ́ of eighty ninety àdámọ̀ láwa yàtọ̀ ah. gbe ẹnìkan ti wọ eighty ninety gbe igba ọdún igba igba igba igba ọdún ọdún kan ni mélòó á ní kó lò <laughs> ẹn ádàmínà lè ti dáa fi dùn á nínú àwọn ọ̀nà kọjá lànà anabi ti ní ní ọmọ lé láàrin sixteen gangan ni bọ́lá bá tún wá sànú wọ́n tó di eighty tó di ninety tó ma pé gbọ́ ọdún ọdún kan <laughs> ọdún mélòó ni wàá lò gbogbo àwọn eléyìí àbí ò ní kú láéláé àà kò sínú ètò ọlọ́run pé nìkan ò ní kú láéláé ó ní àwọn ìyá wa orin dá máa kọ wọn agége ọba ìgbẹ́ àìkú láyé o àbàbà àhẹ́ anabi gan kú sallallahu alaihi wasallam kọ́lọ́n kọ́mọ́sá àbáwá kí anabi wa muhammad sallallahu ẹ̀ńtọ́lọ̀ ń fi ṣàánú wa allahumma salli wa sallim wa barik alayhi ní kúkúrú ẹ̀rí lórí pé ká má máa kọjá làǹbí àdúrà nínú hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam sàbítà ń pè ní abdullahi bin mughaffal radiyallahu anhu òun ní ń kọjá kan nínú ilé náà ni ọmọ inú àwọn ọmọ rẹ̀ wá ń ṣàdúrà lọ́wọ́ ó wá gbọ́ àdúrà tọmọ yìí ń ṣe ó dúó kóra dúó ẹgbẹ́ kí lọmọ yìí ń béèrè ọmọ yìí wá ń pé ọlọ́run nínú àlìjánná irú ilé báyìí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tí ó rí báyìí tí ń wá ń describe irú ntọ́fẹ́ kọ́lọ́hún ọkọ fún un lálìjánná ah, abdullahi ibn mugafa tó kíw lọ́dọ̀ anabi sọ̀rọ̀ sálàm tètè wá pé ọmọ rẹ̀ pé àyàbò náà yàrá tààtà lè fi dùn á ara ń tà anabi kí wa ń lọ ni o sálìlá àlìjánná wàkùtàfì pé kọ́lọ́hún mú ọ wà àlìjánná ó tó àmọ́ pẹ̀tẹ́sì ni ọkọ kíníkan ni ó ṣe nǹkan kan lẹ́fọ́ lọ́hùn gbogbo ntẹ̀yìn bá mọ̀ pé ọlọ́run yìí ṣe nǹkan rẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe pé kò lè ṣe é kọ́mọ wa tọrọ yìí lọ́dọ̀ ọlọ́run ìkọjá àlà ni o nínú àdúrà ìkọjá àlà kọ́lọ́run ọba kí ọ̀sàmọ̀nà wa mo láwọn nǹkan tí a fi wọnú àdúrà specifically or precisely nílẹ̀ yorùbá ń gbé pé yorùbá là ń sọ eléyìí ká wálé. So àwọn nǹkan kan tí a fi bọnú àdúrà tó ṣe pé kò sì sí nínú àdúrà ká bẹ̀rẹ̀ látòrí masalatu tawassul masalatu atawassul ọlọ́mọsá wọlá ọlọ́mọsá wọlá gbogbo ń ta bá wí kùn eléyìí máa dá controversy lẹ̀ kò sì yẹ ní máa dárò yé lẹ̀ anabi sọ̀rọ̀ sọ́lá ti jó yé wa pa do àtà ń ṣe yìí ìbáàdà ni ìbáàdà ò sì mọ́gbọ́n orí lọ́wọ́ àfi kéèyàn ó béèrè pé bó o lọ́lọ́run ti gbé kalẹ̀ tó fi ran anabi wa muhammad sọ̀rọ̀ sọ́lá káfí nǹkan tọrọ nǹkan anabi júwe ń tà lè fi tọrọ ó júwe fún wa sallallahu alayhi wa sallam lára ń tà lè fi tọrọ nǹkan òun ni al husna àwọn kọ́ ọlọ́run tó dáa fọlọ́n bẹ ọlọ́n ọlọ́n wọlá ipe wọlọba báyìí wọlá pé wọlọba tó ṣe báyìí wọlá pé wọlọba tó ṣe báyìí ó dùn mọ́lọ́n bẹ́ẹ̀ púpọ̀ òkè ọlọ́n ọ̀dàrúkọ àwọn okọ ọlọ́n tọrẹ wa ìwọlọba tí ẹ ẹ inú àwọn inú àwọn òkè ọlọ́n pé la malja wa la malja minka illa ilayk ìwọlẹ́ni tí lé ni tá a tún sá wá bá wíbẹ̀ fọlọ́hún yọ sànú ẹ̀ yọlọ́hún bọ́ ọ bá léèyàn kò síbi téèyàn ọ̀ sá lọ yóò tún sá padà náà ni nbọlọfẹ lọ nínú àwọn téèyàn máa fi téèyàn máa fi bẹ lọ́hún ká fi nǹkan sá ka sọ ọlọ́hún wọlá nǹkan báyìí èyí tó dáa jù òun làwọn ó kọ ọlọ́hún àtàwọn ìròyìn rẹ̀ lóríṣiríṣi lóríṣiríṣi tọ́pọ̀ tínú ọlọ́hún dùn sí ọlẹ́rìí bẹ́ẹ̀ kó lè dán ọlọ́ha aw ad'u rahmana ayyamma tad'u falahul asmaa ọlọ́run ní tó bá wù yẹn mú nínú àwọn ọkọ̀ ọ̀hún ẹ̀fi bẹ̀hún nínú suratul isra àbí sheikh abdulbari akẹ́dá <laughs> ah, nínú ta nabi sọ̀rọ̀ sọ́làm tún jẹ́ oyé wa pé èyàn lè fi tọrọ káfọ́ láǹkan ní tọrọ òun ní sẹ́ẹ̀rì tó bá ṣe àtàwassulu bil amali as tọ̀pọ̀lọpọ̀ àyè ronú sí lónìí Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ó yẹ kí n lápẹjù eru tọ wáyé ọba ìpẹtọ Ọlọ́run lọ bá o Ọlọ́run ntí mo pati lónìí ó ṣe pàtàkì àmọ́ wọn ni wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa ìlànà ọlọ́run àti tànẹ́bì ni mo fi wá bíi ọlọ́run dákun wọlá wíwá mi ṣe nǹkan báyìí fún mi ọwọ́lé bẹ́ẹ̀ ànábì lọ́kọ́ wa bẹ́ẹ̀ sallallahu alaihi ọ̀yàn náfìlà fọlọ ọlọ́run wọlá pé náfìlà tí mo yàn yìí sànù mi wọlá pé ńgbà tára ní ẹni báyìí mo ṣe nǹkan báyìí fún sànù èmi náà chairman ni wọn lè fi ṣe rí ara wọn tọrọ àfa abdulbari lè fi ṣe ara wọn tọrọ òun làwọn afa ń pè ní bí gbàdéyàn ń withdraw owó tí ń jẹ́wọ́ ní àkáǹtì tí ọ̀ dẹ́pọ́sìtì sí. Si àmọ́ náà wo la lè fi ranra wa lọ́wọ́ kẹlòmíà ọmọ pé wọ́n tiẹ̀ ní àmọ́ ranra wa lọ́wọ́ kọ́ra ní káfa àlùbárí ọmọ bá wa tọrọ ọ̀sẹ̀ ni ó wí bẹ́ẹ̀ o anabi ti yàn án àwa ni ká máa wádìí anabi júwe fún wa pé ọ̀nà tá a fi lè ṣàǹfààní fúnra wa àtàwọ́sọ́lù bìdùnà ìrọ́júlẹ̀ sọ́ọ̀lìhì nítorí pé èèyàn dáadáa ni anabi fi ọkọlifáì rẹ̀ kì í ṣe gbogbo èèyàn lábẹ́ ládùá kì í ṣe gbogbo èèyàn làábẹ̀ ní kínní ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń bẹ̀yàn ládùá nígbà míì ọlọ́run yọ́nú sí jẹni tí ń bẹ̀ lọ torí àárín tòun àtọ́lọ́run mọ́ ju ẹni òun lọ tí wọ́n gan bá bẹ lọ́hùn yọ́ dọ̀ lóhùn ju ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń lọ bá tó tún náwó ọlọ́run sọ nínú Suratul Baqara fa idha sa'alaka ibadi anni fa inni qarib ọlọ́run ní mi ò jìnnà sí yìí òjìbù dáwọ́tẹ̀ dáì dá dáhàn nípa báyìí anabi sallallahu alaihi wasallam níbẹ̀ yẹn bá rí èèyàn rí ìtumọ̀ èèyàn rí nù ìsìláàmù ni pé ọjẹ́ ni ọlọ́run <laughs> bá anabi bá pè yàn léèyàn rí ìtumọ̀ ẹni gbọ́ jẹ́ kínni ń ṣe ń tọ́lọ̀ fẹ́ ẹnìkan ìwọ náà Allahul musta'an àwa gan mọ̀ ẹlòmíì ò ti kírun mọ́ àwẹ̀ là ń gbà yí ẹlòmíì ọgbà ìwọ tún wà lọ bá a pé kọ́ bá wọ bẹ́ẹ̀ lọ́hùn tá ń súnmọ́ lọ́hùn jù nù wọ rẹ̀ kọ́sẹ́ni ó súnmọ́ lọ́hùn tó ẹni tí ń ṣe ń tọ́lọ́hùn fẹ́ ń bẹ́ẹ̀ nù hadithi kò síbẹ̀ pé ntí mo fẹ́ràn jù ọlọ́run ní tó ń fẹ́ràn jù òní má fitaro tó hu alẹ́ yìí ntí mo ṣe lọ́rùn yẹn pé kéèyàn ó ṣe bọ́ bá ṣe nínú mi máa dùn sí jù àmẹ́yìn òkèrùn mọ́ ẹlòmíì zina yìí nǹkan kékeré ni lọ́dọ̀ ẹ̀ nípa báyìí tawassulu bi du'a ar-rajuli as-salihi anabi ní bọ́ọ̀ bá bẹ́yìn aládùá kò burú o àmọ́ wá ẹni tí ó bá dáa táàrin òun àtọ́lọ́hún torí pọ́ dán ìmọ̀ bíi tiẹ̀ àbí ju ti tiẹ̀ lọ gan. irú àwọn rajulu sọ́ọ̀lù tá a wọn ò ní pé ọmọ ẹran wa wọn ò ní pé ọmọ epo wa wọn ò ní pé ọmọ aṣọ funfun wa tọ́ba pé rajulu sọ́ọ̀lù torí ní ti ń jẹ́ rajulu sọ́ọ̀lù láti wí wọn nípa báyìí èèyàn lè wí fún yàn mama lọ withdraw nù àkáǹtì rẹ̀ lẹ́yìn èyí ò ní ọ̀dà àmọ́ sọ fún bí gbàtọ́ tọrọ owó náà gbẹ́dá kẹ bùnmílọ́ wa nọ̀dà ẹ padà wà lọ́la ó sì lọ́ọ́ mú ntọ́ lágbá nínú àkáǹtì rẹ̀ ó fún ọ bẹ́ẹ̀ náà ni ó pé ẹ̀dá kan ẹ bá ń ṣàdúà èmi náà àmọ́ náà máa ṣàdúà òun la kéńbẹ̀rẹ̀ ni anabi ní mùsùlùmí tí ó bá ṣàdúà ọlọ́run ó bínú sí ẹ̀dá kan pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ tẹ́ ọlọ́run fún lásìkí láwùjọ àrùn yìí pọ̀ ní ọ̀dọ̀ wa nílẹ̀ yorùbá ń bì olówó ọmọ pé olówó máa ṣàdúrà àfi àfẹ́ èló ni èló ni kíní ẹ̀ máa èló ni ó parí ẹ̀ ṣeun èló ni ó parí ẹ̀ wàláì àrùn ni o tó nídìí ìwòsàn man lam yas'alillaha yaghdab alayhi anabilẹ́ni tí ó máa pé ọlọ́run fẹ́ ni ara ntọlọ nfin hàn kó ń ju wa lọ ni pé ká máa tọrọ nǹkan lọ́wọ́ yẹ anabila ntí ọba máa tọrọ nǹkan lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ó bínú sí nípa báyìí bàbá ni o wí fún yàn kó ṣàdúrà yìí wọn wá pé kí wọn wá sọ̀rọ̀ ẹ di pé àwẹ ṣàdúrà àti láwọn ẹ àwọn àfa àwọn kọńtàkọ ẹ inú àrùn ni àrùn yẹn pọ̀ nílẹ̀ Yorùbá ń bì tọ́fẹ́ oògùn ọ̀fà wòsàn bẹ́ẹ̀ torugbọ bàbá ní tanra wa ẹnìkan ò lè fẹ́ràn rẹ̀ jori ara yẹ lọ ẹdí aṣòdodo ọ̀rọ̀ ẹ̀yin ò sì lè mara họ bí alára ẹsẹ̀hún àmọ́ bí yẹn bá ń ṣàdúrà ọ̀tako súnà o bọ́ ọba rẹ ni tọ́jú èèyàn rí ti ń ṣètọ́ lọ́hùn á ẹ̀dàkùn ẹ̀ bá ń fi nǹkan báyìí sí inú àdúrà ìwà nǹkan báyìí èmi náà ń tọrọ ọ̀dà púpọ̀ tọ́ fa wuyewuye ni pé ọlá àwọn àgbàlagbà ọlá àwọn ẹni Ọlọ́run ọlá Maka ọlá Madina ọlá àyà àti bàbá rẹ ọlọ ìkúnlẹ̀ wọn tún máa ń lò kúnlẹ̀ náà ọlá àjoko ọlá àjoko yìí ẹ ṣeun ìmáàmù ẹ dákun ẹ àwọn àṣọ tí wọn ń lónìí àwọn mùsùlùmí là ń sọ lónìí àwọn alálẹ̀ wọn àwọn ti aha but mùsùlùmí tó pé ní sàṣìṣe mùsùlùmí ti ń ṣe kíni ti ń ṣe àṣìṣe òun ni tọ́pìkì wa lónìí the right approach nípa báyìí ni pé sẹ́rí gbogbo ohun tí mo kàkà là dédé náà fi ń kàn yìí kọ̀sọ́kan tó bá a mú mẹ́ lódodo kátó wọnú násù kakọ́ wọ̀ làákàyè làákàyọ̀ sọ fún wa pé ẹni tá a máa fi pé a ọgbọ́dọ̀ tìjú lamẹyin òun ló ju lamẹyin lọ àbí lamẹyin ló jù lọ ẹ kí n fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹnjìníà nísìnyí kí n wá mú ọmọ wọn kékeré kan pé wọ́n lọ ọmọ rẹ̀ iná ẹni tí n fẹ́ yìí àbí ń lọ bí àwọn bàbá bá ń bẹ àbí nǹkan kan pé bàbá ẹ̀rá kan bá ń wí fún pé nǹkan báyìí ni èyí tó bá common sense mu nù. No ṣé gbogbo ta wá kàkà yìí tọ́ ni òfin wọlé kọ́ra kọ̀ wọ̀ làákà yìí kátìẹ̀ tó máa lọ nù náà sùn ẹni tá a fẹ́ gba nǹkan lọ́dọ̀ ẹ̀ tá a mú tá a máa mú ni pé yóò ti ju lamẹ́yìn àbí àbí yọ bẹ̀rù ẹ̀ ti ju rẹ̀ yóò sì bẹ̀rù ẹ̀ ọ̀kan nu méjì náà ni àwọn máa bí bá fẹ́ gba wo ti ju yọ bí ọba torí gan yóò torí gan kò sọ kàtẹ́nìkan ní lọ́rùn ọlọ́run bẹ́ẹ̀ a ọlọ́run gbọ́dọ̀ ríru wa kọ́ mọ́ da lóhùn tá ní tá ní àbí ọlọ́run wa bẹ̀rù ẹnìkan ní kúkúrú ẹ dákun ní sẹ́ǹsì nù bàbá bọ́ sínú nasu bẹ́ẹ̀ bá ka ni látòkè délẹ̀. gbogbo ahadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam. kò sí nǹkan kan bẹ́ẹ̀ n ta fẹ́ fàyọ̀ ń bẹ̀ yẹn ni pé ọlọ́run fẹ́ràn anabi ọba bàrà anabi sallallahu alayhi wa sallam anabi yẹn sì sẹgbẹ́ gbogbo alápapọ̀ àtìlẹ́yọ̀ kọ̀ọ̀kan àmọ́ gbogbo ń ta lọ́lọ́run ṣe anabi yìí sallallahu alayhi wa sallam ńjọ́ tọ́lọ́run fẹ́ pọ́n anabi lé ọlọ́run ní kànábì ọwá sánmà tẹ́nìkan ọ̀lọ́ Laylatul Isra ẹ wo hikima táwọn onímọ̀ máa fàyọ. wọ́n wá wo ńgbà tó lóun fẹ́ kọlifáyà nábì ńjọ́ tó pọn létọ́ pàtàkì yìí ọwá ní subhanalladhi asra bi'abdihi ntọ́lọ́ ń pa nábì nù ẹrú mi bọ́lọ̀ ti pa nábì nù sọlọ anabi ò sì fi kò protest rí láyé pé kò tẹ́ ń lọ́rùn kọ́dà ń jọ tẹ́nìkan fẹ́ wíwí kú yìí tó fẹ́ máa pọ́n anabi lápọn anabi ní nàmá ana abudulahi wa rasuluhu ẹrú ọlọ́run àti mẹ́sẹ̀njà rẹ̀ ni mí bọ́lọ̀ ti pè mí òun ni pé anabuwa muhammad sallallahu alaihi wasallam ẹsẹgbẹ wa bí mo ti wí a máa gbọ́dọ̀ wá anabi dẹgbẹ ọlọ́run àbí ká tiẹ̀ wá máa ẹ mọ̀ gbóòórùn lẹ yorùbá ń gbà mí pẹ́lú mi fẹ́ gbà nẹ́bi ju ọlọ́run lọ gan nípa báyìí òun làwọn àfáàfin ní kọ̀ wọlé torí pé ẹni tí a fi nǹkan gba nǹkan lọ́dọ̀ ẹ̀ ní ojú ẹni àfẹ́ gbà ní ọwọ́ rẹ̀ lọ anabi ọ̀tọ́ lọ́hún ọ̀fẹ́ràn rẹ̀ ọ̀pọ̀nlé òun lọ ga gbogbo ẹ̀dá àtẹni ọ̀ṣáájú àtẹni tí ó wà lẹ́yìn sallallahu alayhi wa sallam bi abi huwa wa ummi sallallahu alayhi wa sallam àmọ́ síbẹ̀ o abdullahi wa rasuluhu ẹrú ọlọ́run là nẹ́bí o ẹ̀dá ọlọ́run là nẹ́bí o sallallahu alayhi wa sallam hadithi tá a máa gbọ́ tawassalu bi jaahi fa inna jaahi inda allahi azim. Hmm. àwọn onímọ̀ tó ma ìfun àtẹ̀dọ̀ kéwú wọ́n ma ìfun àti ẹ̀dọ̀ kéwú bí àṣà pòfẹsọ àgáàsì ńlọrin àwọn ní káfí ti ẹ̀gàn kùn bẹ́ẹ̀ wọ́n ní bí ọ̀bọ̀ báyìí wọ́n ní kíní yìí da ká ká ká ṣe kíní ká yọ tẹ̀ gàn kó fi kùn fi kùn káfí ti ẹ̀gàn kùn àfa ní Ibn Taymiyyah káfi ti ẹ̀gàn kún àfa ni baba Albani wàláì onímọ̀ ni wọn mímọ̀ tọ́lọ́n. àwọn méjèèjì yìí wọn bára wọn láyé o àmọ́rọ̀ wọn papọ̀ lórí ibi tá a dé ntọ́ wà láàrin wọn how many centuries nìyẹn Ibn Taymiyyah àti ọgbẹ́ ayé Ibn Taymiyyah kú ní seven twenty eight AH that is sẹ́ńtúrì kẹjọ lẹ́yìn ìjọra anabuwa Muhammadu sallallahu alaihi wa sallam baba albani kuni ní fourteen twenty láìpẹ́ yìí ẹ ẹ̀yin àrólé khawarizmi sẹ́ńtúrì mélòó nù bíi méje sí mẹ́jọ nù ha wọn ò bára wọn láyé àmọ́ òtítọ́ yìí yàtọ̀ òótọ́ kìí ṣe kínni kìí yàtọ̀ àfẹnjọba fi rọkùn lókun. Ibn Taymiyyah sọ ń gbèsè ayé rẹ̀ ó ní haadha orí tawassalu bi jahi Ibn Taymiyyah ni lam yurwa fi shay'in min kutubil hadith kò sínú tíra àdìsí kan kò sí nínú kíni sàǹpá tiẹ̀ máa pé rọ̀ wá ò pé dọ̀ìfù ni àdìsí yìí lẹ àdìsí kò tiẹ̀ síbi kankan baba Albani náà tún wá ṣe rìsáàcì mi ní fourteen kìíní ta yìí náà àwọn náà tún wá rìpítì ẹ pé kọ́dà àwọn tún wá fi kún pé lẹ́nu baba Albani ni o wa innama yarwihi al-juhalu bil-hadith àwọn tí ó bá ní ma hadithi ní ma gbà wá baba Albani ló wí bẹ́ẹ̀ and it's an authority tó fi di bá a ti ń sọ̀rọ̀ yìí ní contemporary tabanika wo contemporary authority lórí hadithi ẹnìkan ọba baba yìí dù lórí hadithi anabi o ní fún àtẹ̀dọ́ ẹ̀ ẹkọ ọmọ abo ni baba Albani tẹfi mọ pé gbogbo aa kẹsọ ọmọ Saudi kẹsọ ẹyin náà mọ kẹsọ ọmọ Saudi ọmọ Europe baba Albani dáhùn yìí ọmọ ìlú èbó Albani tẹ̀ ń gbọ́n ẹ̀ mọ̀túnmẹ́ ni that is a person from Albania ó kọ̀ lu wọn nu Albania Eastern Europe lọ́wọ́ àmọ́ bàbá bá ti rò ó tọ́ èbó sọ ó ìbò sọ ó tápà lọ sọ o yorùbá sọ o haúsá sọ o sọ̀rọ̀ tiẹ̀ kí n sọ ọ̀rọ̀ tọlọ́hún àti tànẹ́bì ni wàláyà wọ́n gbà ó sì di dandan kí gbogbo mùsùlùmí tó bá máa ti ń ṣe ọ́ gbà nípa báyìí àwọn bàbá méjèèjì yìí ọlọ́run kó bá wa kẹ́ wọn wọ́n fi rinlẹ̀ authorities làwọn méjèèjì ní field yìí Ibn Taymiyyah àlàyé ẹ̀ kò sí authority tó jù lọ bàbá Albani táwọn náà fi kú nípa ama kò tiẹ̀ sẹ́ni tó bá wọn dù gbogbo àwọn afa náà gbà lágbàáyé ah, bàbá jọrọ hadithi o ẹ kẹsàn Albani nígbà táwọn eléyìí bá wá ní kò sí kò sí kò sí kìíní ìnú hadithi kò sínú ẹ kò sí ni ọ̀rọ̀ àbí ìgbà tí wọn náà nínú yàrá rẹ tó ọmọ tó ń fi sí ọ wá ní ẹ bá mú ẹ bóyá ìwé kan àbí tíra kan wana kò sí nílé kò sí nílé ẹ wò dáadáa à mo ní nǹkan ò sí ní o ní wò dáadáa ṣé ìbọn fẹ́ kábùkù àbí téèyàn ó wí kàn àní ní o ní kí n wò dáadáa lẹni tí ń bá ń pé kí n ó dáadáa nu eléyìí tá a wà yìí àwọn tó tó sọnù kò sí ni wọ́n wí hàn Ibn Taymiyyah wí Sheikh Muhammad Nasiruddin Albani náà wí kọlọ̀ńkọ́ kẹ́ àwọn méjèèjì tayib nínú tí a fi bọ àdúrà ńlẹ yorùbá tó yẹ ká yọ ọ. ipe lamọyin ní nǹkan báyọ̀ ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ kò tún máa pa àdúrà tó ṣe dá o. aa ó ní owó nǹkan báyìí ń jọ báyìí ntí ẹlòmíín fi sọ àwọn èèyàn dẹrúdò nínú. tó bá jẹ́ bẹ́ẹ̀ kò lọ́wọ́ gbàdúrà ibilis ṣètọ́ni ọ̀sàdúrà ní ṣètò ní fi ń rí wa dààmú dòní ọ̀tọ̀rọ̀ ni ńgbà tó gbé agbèrè tán tọ́lọ̀ nílé kó lálìjáná oní sọ ti rí báyìí náà mo fẹ́ tọrọ kankan ádámà yóò gbà yé yóò lọ ní tiẹ̀ tó torí rẹ̀ sọ ń di olórí ibú yìí tó ń sẹ́rí ibú látàrẹ̀ àmọ́ òróhùn dákunjú wọn máa bẹ títí nítorí hmm, wọn kà nù iná yìí òun nìkan kó wọn gbénu ẹ̀ nítorí wọn ó sì fi rí ìse ni kó wọn ọmọ kù ọlọ́run la fún ẹ ńbẹ nú alukọ̀rá níbẹ̀ a jẹ́ pé kò túmọ̀ pé ọlọ́run fi nǹkan dẹ́yàn ká má sọ di yardstick nílẹ̀ yorùbá pé ọ̀dà ńgbà tẹ wá ní kọ̀dá ó ṣe tó sì ṣe tọ́ba jẹ́ báwọn ká tún apply common sense babaláwo kí ló sọ kí ni à ń pè wọn babaláwo sí tá a pé àfa ni wọn tọ́ra wọn náà ó pé nǹkan ó ṣe ń gbà mí nínú ètò ọlọ́run yóò sì ṣe aha nínú tí a lọ́pọ̀ ńlẹ̀ yorùbá tó yẹ ká tú òun ni pé ọwọ́ awí kinní kan kọ̀ bá a mú ó sì wá ní tí ó ṣe ó ṣe bẹ́ẹ̀ ọlọ́run lè tó bẹ́ẹ̀ o èyí wọn sọ ní tó wí ní bí ọba dáa kò sọ ọ́ di tó dáa nínú àwọn nǹkan tí ó yẹ ká yanjú nìyẹn ọ̀rọ̀ the right approach là ń sọ èèyàn lè máa ṣe mistake àwa náà ti ṣe àwọn mistakes ṣáájú mo tún repeat ẹ èmi yẹn tijú ẹ àwọn bàbá tó jókòó yẹn tijú ẹ torí pé bàbá kí la fẹ́ fi tiwa jọ tá a máa tijú Abubakar ò tijú Umar ò tijú Hamza ò tijú ni wọ́n fi dirọ̀ bí Allahu anhu amẹni ọba la gidi ìwọ nìtìjú padà bá tí ọba bá yẹn láyé gbangba àlìkíyà máa ń bẹ ọlọ́nkọ́ máa jà á já dọ́rùn tọ́ báwọn àgbàlagbà ṣe máa ń wí nínú tí kò dáa tá a sì bá sábà ń bì òun ni pé ntọ́lọ̀ ń tú èyíṣe táwa ń dè ntọ́lọ̀ ń ṣe kí ni tó tú èyíṣe táwa ń dè àwọn kankan bẹ tọ́lọ̀ wọn ọ̀fà àlà sí i bàbá fẹ́ ṣàdúrà ìmọ̀ wa fi àlà sí i ní ìkọjá àlà ni àwọn àfa wa ní bó láṣẹ wa mọ̀ wọ́n ní ẹ máa wo nǹkan mẹ́fà kan àwọn nǹkan mẹ́fà ni ó jẹ́ yẹn ọmọ fi ń wọn rẹ̀ pé a ṣe ń tọ́lọ̀ ń tú kalẹ̀ kémi ń kémi ń dè àkọ́kọ́ ni asabab kí ló lè fa ká ṣàdúà kí ló lè fa ká ṣe kíni ká ṣe àdúà. a gbọ́dọ̀ wádìí pé àwọn sábàbí wo ni Ọlọ́run faramọ́ àmọ́ káwọn ọmọ wa hun àwọn sábàbí kan torí pé kò la wà ní ojú mú example yìí wà mo rò pé yọ kọ́ ọmọ ẹ̀yà yìí ẹlòmíì ọba ti dijọ́ báfdé rẹ̀ pé àdúrà lèmi ò ṣe wà wò ṣe nǹkan mi kò bá a mú báfdé ò sí nù Islam ìwà àfọgbọ́n introduce àdúrà sí ọ̀sọ́ dikínni ẹ̀tọ́ àwọn sábàbí ń bẹ téèyàn lè torí ẹ̀ sí kínni ṣàdúrà àmọ́ ká máa wá mú àwọn sábàbí míì pé àwa fẹ́ fọgbọ́n legalize ẹ̀ ŋɛ ado alawɔ kan se mbɛ akan se akan ke kuran lásán ni èyí wọn kékin tí o jẹ tɔ kó di kini kó dẹ tɔ o de ni nínú mẹ́fà wọn ni ká máa wo alijinsu irun tá a wí ń bi àdúrà kìí ṣe gbogbo pé wọn kà kọ̀ nǹkan kalẹ̀ ńlárúbáwá lẹ́yìn ọkàn máa lóhùn fi bẹ̀ mo fi ní a máa wádìí kọ́mọ yìí pé ìtí o kò bá yàn láwọn ìtumọ̀ díẹ̀ díẹ̀ tá a ti tú ẹ má súnmọ́ àwọn àfa wọn ṣàlàyé yòókù fún yín kéèyàn ọmọ ti ń wí o kọ́dà bọ́ ọba màmá fi ọba ṣàdúà ọ̀pẹ ọlọ́run gbọ́ ẹ̀kẹta òun ni àlàádàdù bí tí ọ̀rọ̀ wa wà nìyẹn àlàádàdù àdàdì òǹkà àwọn àdúrà kan bẹ tó lóǹkà ta ló fóun kà sí ọlọ́run àtànẹ́bí sallallahu alayhi wa sallam. ẹ worulẹ̀ kan gbà tí n sọ àdúrà àtànẹ́bí máa ṣe tó bá fẹ́ sùn kúrò aláwọ̀ mélòó mo ní yókè mo lè ké mẹ́rin aha àbí mẹ́ta yẹn ti pọ̀ ju méjì ò tó ni a sọ fún un pé ṣé àdúrà ti rí ata rẹ lọ ti èyí tà nẹ́bí wa n ta ń pè ní àwọn àdàdínù ibi tó yẹ kí bá ti wà báwọn pé yẹ báyìí ni ẹ ṣe yẹ báyìí ni ẹ ṣe alihamudulilayi ọlọ́run wá fún wa láyé àwọn kẹrin kò fi àdàdì sí irú ẹ̀ ní àsálàtù mẹ́wàá fà nẹ́bí àdìsí níta àdìsí wí ẹja tu o ànẹ́bí lẹ́ni ọ bá ṣe àsálàtù kan ẹ́ ẹ́ ọlọ́run fún ni ládàá mélòó ládàá mẹ́wàá bọ́ ọ bá ṣe mẹ́wàá ó di kíni èyí ṣe táwa ń límìtì ládàá wa sọ́gọ́rùn-ún tó fi wá di pé ní àti wá sọ di gbígbà tó pé nẹ́sù kùránì ni kọ́ra béèyàn bá ẹ ẹ tíráì rẹ̀ wẹ́ lọ bí àdúrà kan nísìnyí kẹ́yìn wá pé ẹ ẹja ṣe sàlátù tatin wọ́n ní ọmọ kéwù ẹ àṣàlátù tatin bò wọ́n ṣe máa ṣe sàlátù sàlátù mẹ́wàá ń já sàlátù mẹ́wàá àbí ẹja ṣe sàlátù méje bẹ́ẹ̀ bó sì ti yọ orí nù. No ńgbà tí èyí ṣe pọ́lọ́hún àtànẹ́bì ló stipulate pé àsálàtù mẹ́wàá ni ẹ máa ṣe ẹ dákun sáàrin yíyé kese pa ale yan masa salatu o agbe yan masa alhamdulilah agbe yan masa ilaha ilaha ilaha ama ntọlọn o diwọn ma diwọn ma ba Ọlọ́run fa authority yẹ òun ló le diwọn àdúà èyí tó sì diwọn bẹ èyí tí ó bá ti diwọn òun ni ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lónìí làwọn èèyàn fi ń rò pa àlè àbí bẹ́ẹ̀ bá ní wọ́n yan náfìlà ẹlòmíì ó rò pé ńlá lọ́fẹ́ ni torí tí wọ́n ó ti kàkálẹ̀ òní méjìlá sálámà mẹ́fà fatia kan ìsájà ọ̀rọ̀ àti mú tẹ̀sùbà lẹ́yìn tó bá parí ìyá wàhálà òun ti wá wò pé ah èmi ò ní táìmù tó báyìí ń lọ bí iṣẹ́ láàárọ̀ bẹ́ẹ̀ ń tà nábì wí ni pé sọ̀láàtù láylì mathna mathna ọ̀gá wa ló wí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam anabi ní sátì máa kí méjì ọ̀sálámà kí méjì ọ̀sálámà bí méjì ló lè kí lónìí alhamdulilayi gbọ́dọ̀ látọ̀ ráyè mẹ́rin gbọ́ bá ráyè jù bẹ́ẹ̀ lọ èyí tá nẹ́bi winu òun la ní ntọ́lọ́hún tú àwa ṣe ń dè é èsì àwọn kankan bẹ tọ́lọ́hún ṣe kínní tó fi ààyè sí i àwọn àdúrà téèyàn máa ṣe bẹ́ẹ̀ ọba ń ṣe tọ̀wáfù lé ọlọ́hún ń bẹ ààyè bẹ nìyẹn láti ṣe àdúrà tó ṣe bọ́ bá gòkè sọ̀fà ń bẹ lọ́tọ̀ ibẹ̀ la nẹ́bi ti ń kí àdúrà tó gbajúmọ̀ tá a máa gbé òun tá a máa ké òun wàhazajunda wàhazamalahza orí sọ̀fà la nẹ́bi ti ṣe àdúrà náà àwọn àdúrà ń bẹ bẹ́ẹ̀ tó láyé àpé yẹn lè má ẹ e, ọ e, lè ṣe ń bò mí o àmọ́ àwọn àyè tá a nẹ́bi ní ẹ̀sà àdúrà báyìí bí báyìí àmọ́ àwọn ẹ̀mí wa ń bẹ tí ó fa àyè sí èyí ṣe tí wọ́n ń fa àyè sí ìbéèrè èyí ṣe tí wọ́n ń fi àyè sí èmi ọmọ bóyá mọ́sálásí àbáláyé ń bẹ ẹ̀yìn àyè kò sí èkó èkó ọ̀gbọ̀dọ̀ tún dàbọ̀ bọ̀dúnrún ọ̀dọ̀ tiwa mọ́sálásí wa jọ̀hún táwọn àgbàlagbà fìbẹ̀rù ọlọ́run kọ́ àtúnwá ara wọn lòmíì ọ̀nà wọn jìnà síbẹ̀ o wọn wà á dá pàdé pé àdúrà tá a ṣe yìí mọ́sálásí àbáláyé láti ṣe kílẹ̀ rí ẹ̀. anabi ni gbogbo masalasi la ye gbogbo masalasi la ye bákan náà ni ilé ọlọ́run ni àfi masalasi mẹ́ta àfi masalasi mélòó masalasi kaaba masalasi madina masalasi anabi àti masalasi kudus ní jerusalem anabi sallallahu alaihi wasallam ní gbogbo masalasi yòókù àyè ìrun àyè àdúà ní aranta winu ibi tọlọ abe itọ wa buru ẹpàdé wa ń kábàárì àwọn àgbàlagbà ń tà ń fẹ́ yìí kábàárì àwọn afa wàláì kọ bá a mọ le kó báyàn lọ́dọ̀ Ọlọ́run ni ẹ sàré ẹ àfikà débi sàré látòkè ọlọ́run torí ọlọ́run ló wá ń pè abẹ́ni tí ń bẹ nínú sàárè ó di mélòó ó di mẹ́rin azaman ẹlẹ́ẹ̀karùn azaman àkókò àwọn àdúrà tó lákòókò láti wí fúnra wa ni sáàtul juma anabi lọ́sàsìkò ni ìdákẹ́ta tó kẹ́yìn nínú òru ó wá fi àwọn àdúrà kankan tí ò lásìkò kéèyàn wá pé àdúrà yìí o bẹ́ẹ̀ lómi ọba tún fún yàn ládùúrà ìgbà báyìí ni wọ́n máa ṣe o àà ah, ah. ó di márùn-ún eh, ẹlẹ́ẹ̀kẹfà alikaifiya awilhaiya ọ̀nà téèyàn máa wà tí ó fi ṣàdúrà irú ipò wo lèèyàn wà tí ó fi ṣàdúrà àwọn bìkan ń bẹ tọ́lọ́wọ́n ọba tó ní bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan báyìí irú nǹkan báyìí ni ẹ wọ̀ lápèjúwe bí yẹn ọba ṣe ń múra tí ó ṣe hajj Eh? ẹ kò gbọ́dọ̀ wọ sọgbọdọ wa gbada lọ mẹka ńgbà tí ọ rẹ aha amẹ́wo lọ́wọ́ ọkànjọ́ bí ẹ̀rín ni tá witness láwùjọ yìí nù èwo lọ́wọ́ á pé wọ́n tún á kéde ẹ̀rákùn àdúrà ta yà sọ àṣẹ o kéèyàn tún máa wá gbé ara mi ń kẹjà àwọn ń dán yìí ní Nàìjíríà o. ẹ dàkún aṣọ àṣẹ ń ní ẹ wọ̀ wá o àà ah, ah. níbi àti wọ ọ̀hárà mi ọlọ́run ti yanjú ẹ o kéèyàn wá torí pòun fẹ́ ṣàdúrà kan irú aṣọ kan ní ẹ wọ̀ irú fìlà kan ní ẹ dé àà ah, kò bá a mú àwọn kan mẹ́fẹ́ fàyè làwọn onímọ̀ ni ká máa sọ ká má fi máa de ohun tí kìíní ohun tọ́lọ̀ ń tú kalẹ̀ torí alágbára ẹ̀ bọ́lọ̀ ń bá de nǹkan wo lè tú bọ́ba sì tu má dé mo rò pé wọ́n ní ọjọ́ ti lọ but ó kù kan ẹ jẹ́ kí n sáré sọ méjì iftitāḥul malāhi bid-du'ā níbi tá a mọ̀ pé ọlọ́run ní àyà sọ́tún àwọn ló sì làwọn lọ ọlọ́run ní ẹsẹ̀ báyìí àwọn làwọn ò ṣe yìí ń tá ṣe ẹ̀ tún ara wọn kan wà rẹ́ǹtì àfa kan ní pati. ẹẹ ẹlẹ bawa sadua bẹ̀rẹ̀ níbi tí wọn ti se ntọlọ kọ tiẹ baara wọn mun la ka yi gan ẹẹ so now opening prayer ẹẹ abisabaka night ẹẹ ti kìnnì kan máa play mbẹ wọn wà kọ́kọ́ wá olóko afa kan ẹẹ ẹdàkùn gbogbo wọtọ bá ń ṣe bẹ́ẹ̀ lọmọ kíw àwọn àfọ ní o gbogbo ọmọ kíw tí wọn ń rí lò ma lọ mọ wọn ò gan lé. ibẹ̀ ń ká yẹ ọlọ́run ọ̀dí ilẹ̀ débẹ̀ wọn wá gbàdúrà lọ ṣe ńgbà wọn bá wá ṣàdúrà tán ìṣẹ́jú márùn-ún tí wọ́n ṣẹ lọ́run ní wákàtí mẹ́wàá ṣe ìwọ wá fàdúrà yẹn o fi ó pun rẹ̀ fún wọn ní àbí kí ẹjọ́ wo ni wọ́n gun ó rò fọlọ́run ọba wọn ó pun ẹ̀ ó pun kíni ó pun ẹsẹ̀ ẹsẹ̀ <laughs> ń inú tí alọ́màdúà ńlẹ̀ Yorùbá tí ọ̀ dáa gbogbo ibi tí wọ́n bá ti ṣe pé wọ́n ṣẹ lọ́n ní ẹ fàdúrà sí i kódà o bí ìgbà téèyàn rí ọlọ́run fún ni ká máa wá dẹ́rù bà àwọn èèyàn lẹ́rù tí ò sí ká máa dá ẹrù bà àwọn èèyàn ní ẹrù tí kò sí káwa àdúrà kan àwọn àdúrà kan bẹ ní ìṣẹ́rí tẹ́ bá ti káwé kan lọ́wọ́ tẹ́ bá fẹ́ fẹ́ nìkan tó bá ti rí i pé ni yóò họ ni ẹ má gbélé lọ má gbélé lọ <laughs> àtúndì àwọn èèyàn máa sáfà dùà torí wọn ó ti ti kọ́ síbẹ̀ pé ó gbọ́dọ̀ ṣe fọ́tòkọ́pì rẹ̀ ní ọgọ́rùn-ún àbí mẹ́wàá ẹ̀hẹ́n o sì gbọ́dọ̀ pín tí o bá sì ṣe bẹ́ẹ̀ ẹnìkan tí o ṣe bẹ́ẹ̀ gbogbo owó rẹ̀ jóná láàrin ijọ́ méje ẹ dákun ta ni ọ̀wọ́ agbaru yìí o wàláì mo ti rí àwọn èèyàn ti ń sá àfi bí wọn bá mọ̀ tó ọdọ́gbọ́n ha lé lọ́wọ́ ló kù tòróhùn náà sáfẹ́ ti kú ọlọ́run pé èèyàn mẹ́wàá mo ní ti rí èèyàn mẹ́wàá èèyàn mẹ́wàá kọ̀ọ̀kan yìí náà tún dáràn òun náà tún máa wá èèyàn mẹ́wàá sẹ́rí ìlú táwọn èèyàn bá ti mọ ìwé òun bí a bá ti rí tọ́ náà à má kó bá mi ní o ẹ dákun sá dùn àlọ́ yẹ kó rí báwọn àdúrà táwọn ròyìn rẹ̀ bọ̀ látàárọ̀ yìí ẹ dákun sóhun lọ́ yẹ kó rí báwọn nígbà wọn bá tiẹ̀ tí wọ́n á parí ẹ̀ wọ́n wà ní ẹnìkan tí ń sọ mọ́sálásí ànábì ìròyìn yìí wá dé Saudi nílẹ̀ Lárúbáwá tí baba bombazi fi wá àgbà àfa gbogbo Saudi ní ẹnìkan tí ń sọ sàrí ànẹ́bì kan tó wí tó wí bí ò sí bẹ́ẹ̀ baba kan tí ń sọ irọ́ pọ́nbélé ni àgbà àfa Saudi ló wí pé kákan máa dẹ́rù tí ò sí bá àwọn èèyàn kí lè fẹ́ gbà ń bẹ́ẹ̀ gbogbo àwọn eléyà dàpọ̀ ẹja jìnnà sí a ah, àdúrà báyìí dá wí fáwọn èèyàn wà má ala rasuli illa al balag àmọ́ dandan àfi kó pín fún yẹn mẹ́wàá èyàn mẹ́wàá inú tún á lóun dáràn àfi kó ń wá yẹn mẹ́wàá àwọn náà lè nǹkan dé àfi. kò ẹ mẹ àdúrà èsè ń tẹ́ ọ yẹ ká sọ dì báyìí ká máa wá rí sá pé má gbélé lọ́wọ́ o má gbélé lọ́wọ́ o kódà ó ti dìjà láàrin àwọn ẹlòmíì pé ó sì gbèrú nǹkan báyìí fún un tó mọ̀ pé ọlọ́run ọba sànù ọjọ́ ti lọ kọ́lọ́run ọba kọ́ dákun eléyìí tí a wí náà kọ́lọ́run kò jẹ́ ó wúlò fún wa àtẹnitó wí àti àwa tá a gbọ́ Ọlọ́run kò jẹ́ kó ṣe wá láǹfààní ẹ dákun lẹ́ẹ̀kan gbogbo ohun tí a wí yìí kìí ṣe pé foundation for Islam awareness abẹ́mìtì ń sọ̀rọ̀ àbáwọn tó jòkó yìí àwa yan àwọn kan sọjú examples tó common láwùjọ tèmi ń mọ̀ tí wọn náà mọ̀ òun ni ọfà àwọn àpẹẹrẹ àpèjúwe yìí ẹni tí ọba jọ tiẹ̀ ń bẹ́ẹ̀ ẹ báwọn baba alẹ yorùbá ṣe máa wí pẹtẹpẹtẹ sáàni aha ẹni ọba ta bọ ṣe kí ni àwọn tí ó jó la nígbà tá nẹbi dé ti ń wí gbogbo ọ̀rọ̀ àwọn nǹkan báyìí tó jó wọn la tí wọn padà wá ní àtọ ah, ní ọgbọlọ ńlọlọrán òun tí wọn padà wá dẹ ní tá à ń ṣe rọbì Ọlọ́run àánú òfin Ọlọ́run kọ kèmí àtẹyìn kúnnù wọn ó lè jọ ẹlòmíì la àmọ́ wà nùrù jọ bẹ́ẹ̀ ọlọ́run mọ́kà wa kúnnú àwọn tí wọ́n sì lágídí náà fa wọ́n sì fi lọ bọ́lọ́hún àwọn ní tabati yàda àbí lahabin wàtàbà kọ́lọ̀ ń sọ wa ń bẹ̀. lè hada wa astagfirullah ali wa lakum wa lisa irin muslimin fastagfiruhu innahu huwa al rahim wa sallallahu wa baraka ala nabiyyina muhammad wa sahbihi ajma'in. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ìbéèrè àkọ́kọ́ òun ni ìdájọ́ anikob nínú sẹ̀ríà ni pé kóbìnrin ó kọ́va. Uh, ìbéèrè alákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ ìjáàb ẹ̀yin obìnrin ló sì kàn ṣé bóbìnrin ọ̀bá ní wọ́n fẹ́ dá yín lóhùn. lílo nìkọ́ọ̀bù ní kúkúrú gẹ́gẹ́ bí àsìkò tí wọ́n ń pè ní nìkọ́ọ̀bù ní nǹkan tí obìnrin ń dà bo ojú rẹ̀ lẹ́yìn tó bá ti lo aṣọ àwọ̀lékè tó fi bo ọ̀ṣọ́ tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún un tán yóò tún wá lo èyí tí wọ́n ń dàbójú tá ń pè ní vein tí ó fi kọ́va ojú rẹ̀ eléyìí ni niqab lára ẹ̀sìn òun náà ni niqab lílo wà gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé lára ẹ̀sìn ó ní kí ọkùnrin mùsùlùmí kó ní irùngbọ̀n kí ṣòkòtò rẹ̀ kó má wọlẹ̀ tí a mọ̀ sí súnánù òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá ẹ̀sìn ni kì í ṣe àṣà ṣùgbọ́n ẹni tí ò bá ṣe ǹjẹ́ yóò wọná àbí ò ní wọná eléyìí kò ní wọná gẹ́gẹ́ bó ti jẹ́ wípé ní ẹni tí ò nírùngbọ̀n lọ́kùnrin náà kò ní àìnírùngbọ̀n rẹ̀ lásán kò mú un wọná ìgbà tó tó lè mú yàn wọná ìbáà jẹ́ ni ìbáà jẹ́ kí ṣòkòtò máa wọlẹ̀ ni ìbáà jẹ́ nìkọ́ọ̀bù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí èèyàn ń bá wá ń fi ń ṣe yẹ̀yẹ́ àbí èèyàn ń fi àwọn tí wọ́n ń ṣe kinní yìí ó ń fi ń ṣe yẹ̀yẹ́ àbẹ́yàn tiẹ̀ wá ní wípé àá àní mo wí kò sínú ẹ̀sìn kò sí lára ẹ̀sìn Islam eléyìí ohun ó léwu díẹ̀ táwọn ìyàwó ànábì sì lò ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá wọn gbogbo àwọn ìyá ńlá wa pátápátá òun ni wọ́n lo nìkọ́ọ̀bù ẹni tí ò bá tí ì lè ṣe nínú àwọn onímọ̀ òdodo ni wípé kó má fagídí takò ó kó ṣàlàyé ẹ̀ pé ẹ̀sìn ni bóun ò bá tí ì lágbára rẹ̀ kọ́lọ́n kó ṣe nírọ̀rùn fún òun náà tó ní kúkúrú gẹ́gẹ́ bí àsìkò bó ṣe rí nù àwọn àáfàá wa wọ́n sì ti ṣe odidi ìdánilẹ́kọ̀ọ́ lórí rẹ̀ lábẹ́ ètò kan tá ń pè ní hadha bayanun linas tí wọ́n mú kódà kìí ṣe àyà kan kì í sì ṣe hadithi kẹ àwọn aya tó pọ̀ àti àwọn hadithi tó pọ̀ tó sọ̀pọ̀tì lílo nìkọ́ọ̀bù kíṣẹ́ tirẹ̀ sì ti wà àti fídíò kíṣẹ́ tirẹ̀ náà wallahu ta'ala alamu. to save our time if the questioner speaks Yoruba I would like to speak in Yoruba so that we can talk to the uh, majority of our audience is that okay okay. Um, Eh, ìbéèrè méjì ni oníbéèrè ìbéèrè ìbéèrè alákọ̀ọ́kọ́ òun ni pé ẹni tí èyí ṣe mùsùlùmí bóyá jẹ́ Jew àbọ̀jẹ́ Christian ǹjẹ́ tí ó bá tọrọ nǹkan lọ́wọ́ Ọlọ́run tá ń pè ní àdúà ǹjẹ́ Ọlọ́run lè dá lóhùn yes tó bá tọrọ ẹ̀ bí Ọlọ́run ṣe ní kó tọrọ tọrọ Ọlọ́run pé rẹ̀ ní kíni Ar-Rahman Ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé tí ó àtẹni tó ṣe tiẹ̀ àtẹni tí tí kò ṣe tiẹ̀ àmọ́ àwọn àdúrà kan bẹ bọ́ bá tọrọ ọlọ́run ò ní ṣe fún òun láti wí fúnra wa yẹn nínú súnà ọlọ́run ni pé bẹ́ẹ̀ ọba tẹ̀lé anabi wa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tá anabi ti dé gbogbo èèyàn tó bá lóun tẹ̀lé anabi kan ọwọlé ká anabi ò tó dé bọ̀dé láti gbà tá anabi ti dé bẹ́ẹ̀ ọba tẹ̀lé tọ́wá lọ́lọ́run kó sèun lọ́mọ àlìjẹ́nnà irú àdúrà ni ò ní gbà ẹ̀ yàtọ̀ tó ń bẹ nìyẹn um, the second question. Aha. alhamdulilayi adúpẹ́ pa riru reaction báyìí pe ẹni yẹn ti mọ̀ bóyá wà ń bí àbí kò sí ń bí adúpẹ́ fọlọ́n kò burú kéèyàn ti máa ṣe nǹkan tí ó mọ̀ pé kò dáa tó ti wá mọ̀ ntí ọyẹ fún tọ̀hún nísìn ni pé látàsìkò yìí lọ kó ti mẹ́mi pé mi ò ní jẹ haramu mọ́ ìmọ̀ bírèrè ni àbí bòmí ni àbí báńkì rìbá ni ọlọ́run ọ̀fẹ́ rìbá náà but the question is ẹ wá ní kò ní nǹkan kan tí ó jẹ if that is true sharia islam rọrùn púpọ̀ islam ní tá n pè ní ad-darura tá n pè ní necessity if truly téèyàn bá wà in a position of necessity ọlọ́run tí èèyàn ò lè fi nǹkan kan bò fún ọmọ bọ́yọ́ ní nǹkan míì tí ó jẹ bóyá kò ní nǹkan míì tí ó jẹ ẹ̀rí lórí ìyẹn ni pé gbogbo ntọ́lọ̀ ń ṣe léwọ̀ pé a má jẹ ẹ wo òkú ẹran nísìnyí bẹ́ẹ̀ yẹn bá débi tó di pé kò sí nǹkan míì tí ó jẹ mọ́ èèwọ̀ sì ni ká jẹ ẹran tí wọn ò dùn bú yọ jẹ àbí òní jẹ ọlọ́run yọ̀ǹda fún un jẹ ló wọn tí ó fi tí ó fi gbẹ̀mí rẹ̀ ró òun tó ń yẹn náà ma wá jẹ haramu ni ló wọn bẹ́ẹ̀ lópin ìgbà tí ọba ti rí àmọ́ yọ ma wá wá ọ̀nà míì kìí ṣe pọ̀pọ̀lọpọ̀ lónìí àti ìrọ́ náà àti ìrọ́ náà òun gun òsì wọ́nà míì ọlọ́run bò ṣe tán o advice wa fẹ́ni tó bá bárò ara ẹ̀rù position báyìí kọ́ máa fi rẹ̀ ẹ̀wọ́ ẹni tí ń jẹ òkú ẹran ẹni tí ń jẹ kíni òkú ẹran in many ways ni ó fi fi rẹ̀ ẹ̀wé kò gbọ́dọ̀ tẹ́ ọlọ́run pọ̀ ń jẹ òkú ẹran inú rẹ̀ ò gbọ́dọ̀ dùn sí i kódò ní fẹ́ káwọn èèyàn mọ̀ ọ́ gbogbo yẹn lọ́lọ́run nídìí láti rí as signs ipò tìtúbà àmọ́kéyìn ó pé àti túbà àti túbà nǹkan kan ò sì change nínú ìgbésí ayé ẹ̀ ọlọ́run ò ṣe o so àwa bẹ lọ́run ọlọ́run ó tètè provide a better alternative fún ẹni yìí àti gbogbo ẹni tó bá bá rẹ̀ ń báyìí bọ̀tẹ́ mẹ́jà tanra wa o a lè tan lọ́run tó bá ní míǹsì míì kọ́dà bí ń kọ́mu ti bẹ̀ ọba ní tó bẹ̀ yẹn kò sí ń pò necessity mọ́ o but if it is true pé kò ní nǹkan míì yányá tí ó jẹ yọ́ọ́ máa wá fi wé bí ẹni tí ń jẹ ẹ́ òkú ẹran ara ìdájọ́ òkú ẹran ni pé àwọn afáàní kọ́ra kò gbọ́dọ̀ dì lọ́wọ́ yọ jẹnu wọn bá tí tí fi gbẹ́mí rẹ̀ ró so necessity must be limited kì í ṣe pé yẹn ọmọ wa yẹn ọmọ bá lọ bẹ́ẹ̀ ọlọ́run ó ṣe ọ̀nà tí ọ̀nà wa ala. bisimilahi rahim ẹni tó béèrè béèrè pé bóòlù ni fi bàrùn bàbá a máa ń sáré pàpàpà kódà ká máa sáré pàpàpà láti bá raka raka bọ́ fún wa ní ìgbà tí ìmáàmù bá ti gbórí kúrò níbi rùkú tí ìmáàmù bá ti gbórí kúrò níbi rùkú so raka yẹn ti lọ tí wọ́n bá jókòó àtáyá á bá wọn ṣe àtáyá táwa náà bá ń san irun wa padà á ṣe àtáyá èyí tó dáa jù ká má máa sáré wọ ìran ní ṣókè. èyí tẹ́ gbélé mi lọ́wọ́ nǹkan sí káwọn náà ẹ tó kọ arábìnrin tó kọ ìbéèrè what Sunna said on bending and kneeling when greeting yẹn pé kí ni Sunna Ànábì wí ba fẹ bá ta kí tá a wa nti Sunna anabi sọla alaihi wi wí nígbà tí wọ́n bi Ànábì wípé ní ahaduna akhahu a pàdé ara wa.

so káwa kúnlẹ̀ àbí ká dọ̀bálẹ̀ àbí ká ṣe ìṣesí míì kò sí nínú tìṣúná onsenla muhammad sallallahu alayhi wa sallam àwa bàbá tá a sì ń lè máwọn ọmọ wa ẹ dákun ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọmọ tá a wà lọ́dọ̀ àwọn òbí ká fi làákàyè àti ọgbọ́n àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti sùúrù ká fi fi súnà yé wọn àwọn ọmọ tá a wà lọ́dọ̀ òbí tí ò gbàgbọ́ yé tí ó sì fẹ́ gbọ́ tó sì lóun ò ní sanwó sùkúù òun ò sì ní òun sì kọ̀ wá lọ́mọ òun ò sì ní fún wa lówó oúnjẹ tí ò bá tajọ ìkúnlẹ̀ òun ká máa kún fún títí tọ́lọ́run fi ṣe wá ní òmìnira ara wa tá a fi níṣẹ́ lọ́wọ́ tá a fi jáde yunifásitì tí ò fi sanwó yunifásitì wa tán táwa náà ò fi dá dúró gbàtà bá ti wá dá dúró tán a lọ bá pé bàbá tọ̀ ọlọ́run á ṣàdúrà pé ní ntí súnà nàbì wí ni látẹ̀nu tòní lọ súnà nàbì ni èmi ò máa tẹ̀lé oníbèrè kan eh, ó tún sọ pé ní can we recite solatul fati and can we make a special congregational prayer èmi ò gbé èbú dáadáa ṣùgbọ́n tí mo gbọ́ yé ń bẹ̀ ní pé ní sálẹ́mà ké sọláàtì kan tí ó gbajúmọ̀ tá à pè ní solatul fati Asalatu tó dáa jù ó ní àtàdúrà tó dáa jù ó ń làdúrà tánàbí bá ṣe tó fi lé wa lẹ́nu. No tó yà pé ní ẹ fi wákàtí kan kún ti lẹ́kítọ́rà ni gbogbo eléyìí náà ni ó wà nínú ìwé àmọ́ torí àsìkò náà fi dá a dúró bẹ́ẹ̀ àdúrà tánàbí sọ ẹ rí i pé wọ́n ní ntọ́lọ̀ ń dè má tú kalẹ̀ ntọ́lọ̀ ń tú kalẹ̀ má dè ànábì fún wa ní àwọn àdúrà táwọn ṣe láyé kọ̀ọ̀kan lásìkò kọ̀ọ̀kan ní òǹkà kódà òǹkà kọ̀ọ̀kan ànábì fún wa láwọn àdúrà mi bẹ lẹ́yìn ìran ó fún wa láyé láyé láwọn lẹ́wọ́lẹ́wọ́ ti ọgọ́rùn-ún ànábì fún wa wọn á bá nàbí pé àmọ́ bá ṣe máa sálámà sí ọ sálámà àríkà yọ ànàbí bó láti máa sọ sàlátù fún ọ ọlọ́ọ̀ni á máa sọ sàlátù fún ọ ànàbí wa kọ́ wa lásàlátù tó dáa jù òun náà ni asọ̀látù lè bọ̀ èmi yàtá a máa fi kírun ànàbí wa ń ṣe fúnra rẹ̀ ó wá kọ́ àwọn sàhábà ó ní kó máa ṣe ó wá ní ká máa ṣe níbi gbogbo ìrun kódà ká tó máa ṣe tó kú bá tó kú tán ká tó máa ṣe kò sẹ́yìn tó kú rẹ̀ lè kú tí wọ́n so salatu tó dáa jù tí o sì salatu tó dáa tó o ní salatu tánàbí fúnra rẹ̀ tó dáa salatu tánàbí fúnra rẹ̀ tó kọ́ wa so ẹ o ní salatu ibrahimiya salatu fati àbí àwọn salatu míì salatu míì lè jẹ́ bídíà salatu míì sì lè jẹ́ ṣíríkù sọláàtì lè jẹ́ ẹbọ ṣíṣe tá a bá wo structure rẹ̀ sígà rẹ̀ tí kẹ́lí máa bá ti wà ń bẹ̀ ó lè jẹ́ ẹbọ ṣíṣe sàlátù lè má jẹ́ ẹbọ ṣíṣe kó jẹ́ bídíà tí ò bá sí gbólóhùn ẹbọ ń bẹ ṣùgbọ́n tá a so pọ̀ mọ́ kó jẹ́ àwọn nǹkan bídíà gẹ́gẹ́ bí sàlátù fati nìsín ká sọ pé ní ànábì ló mú wá lórí ojúkorojú nífẹ̀ẹ́ tètè fẹ̀ǹtó dalẹ̀ téèyàn bá sì ṣe ó dájú kúránì lọ níye báyìí téèyàn bá sì fẹ́ ṣe sàlátù kan wà tá a bá fẹ́ ṣe ẹ sẹ́yìn mọ̀ pé wọ́n ti sọ pé díẹ̀ ló kù kí n di gáúsù àwọn sàlátù kan wà tó bá fẹ́ ṣe oníjọ́ tí oníjọ́ tí wọ́n ṣe oníjọ́ kì í ṣe gbogbo ọjọ́ sàlátù kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé oníjọ́ tí wọ́n ṣe sàlátù kan wà tó jẹ́ pé oní bí ṣe so gbogbo àwọn eléyìí ẹ̀ àwọn sàlátù yẹn kò sì sí ẹ̀ gbólóhùn ṣíríkù ń bẹ ṣùgbọ́n tá a sopọ̀ mọ́ ó ti sọ ọ́ di bídíà ń tá sopọ̀ mọ́ ìpínlẹ̀ tó o bá ṣe ó lọ́lá ju Kùránì lọ tó o bá ṣe ó ṣe báyìí tó o bá ṣe ó ṣe báyìí a ti so nǹkan tí o sí tí o necessary àti so pọ̀ mọ́ nínú rẹ̀ ní sọlátù kan tẹ́nìkan wá fi hàn mí jò ní nígbà tá a ṣe ó ní sẹ́yìn pé táwọn èèyàn bá fẹ́ gba kíní wọn gbà pọ̀ mọ́ kíní ni sọlátù kanjú laharish kanzu ló fẹ́ wí o àmọ́ gbà tó yẹ pé Pakistan lọ́dọ̀ àwọn kíní ló ti gbà wá sọlátù kanjú laharish bí wọ́n ṣe kọ́ náà nù ní English kanjú laharish ìyẹn pé kanzu laharish sọláàtù kanzul arsh gbàtí mo wá sọláàtì látòkèdélẹ̀ kò sí kẹlímà ṣírkù kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n mo kọ́ dímọ̀ ọ̀rọ̀ àti síwájú tó wà ń bí a sọláàtù yẹn ó sọ sọláàtù yẹn di bídíà pé sọláàtù yìí ó fi àdísì sí pé ní ànábì gbà wá ọlọ́nsọ̀ kalẹ̀ fànábì láti àlàáràṣì láti ẹ̀ máa wò nǹkan láti àlàáràṣì ó wàá sọ gbogbo ọlá àti ládá àti gbogbo ẹ̀tọ́ ọmọ ni ti di bídíà gẹ́gẹ́ bí nǹkan tí lẹ́kítọ́rà kan nafila kan tó bá ka tó bá ṣe báyìí nini nafila gangan kọ́ ni ẹ̀ṣẹ̀ bọ̀tí tó ń so pọ̀ mọ́ tó fi mú ọ motivate rẹ láti ṣe kínní yẹn ó ti sọ iṣẹ́ yẹn di bídíà wallahu alam. kí wọ́n béèrè pé graduation tá a máa ṣe ní school níparí ẹ̀kọ́ àbí níparí ọdún kan wọ́n ní ṣé islam faramọ́ eléyìí islam takò islam ọ̀tako pé níparí ọdún níparí section kan àbí graduation tí a kóra wa jọ láti mọ̀ páwọn ẹni wọ́n ti parí ìdánilẹ́kọ̀ọ́ wọ́n ti parí ẹ̀kọ́ wọn certificate báyìí ni wọ́n ní lọ́wọ́ <clears throat> kò sí tó burú níbi eléyìí nínú islam fọ́tò tá a máa wá yà picture tá a máa wá yà ń bẹ́ẹ̀ àti gbogbo ojó tá a máa jó táwọn ọmọ máa wá jójó ijó akèrègbè táwọn ọmọ máa ṣe àtijọ́ òbílẹ̀ àti gbogbo ẹ̀ wọ́n ní kí islam wí lérí eléyìí ní ṣókí. So islam ò ní a máa fi ká máa ṣe lọ́hùn bí a bá ti fẹ́ dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe níbẹ̀ ó tako ìlànà islam ká gbóbìnrin sáàrin kọ́ máa wá rèdí kọ́ máa kọ̀dí sáwọn èèyàn islam ò fẹ́ gbogbo orú ìṣe lọ́hùn bí tá a bá ti ń dúpẹ́ pa parí nǹkan Allahu alam. oníbèrè yìí béèrè wípé báwo ni obìnrin tí ọlọ́run pé kí ẹ̀sìn ó yé tó lágbóyè ẹ̀sìn ṣùgbọ́n tó ṣe wípé ọkọ rẹ̀ ọ̀rọ̀ òye kódà tí wọ́n máa sọ fún ni wípé ìsìláàmù tiẹ̀ yìí ti le àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ẹni yìí mo bá dúpẹ́ fọlọ́run torí pé bẹ́ẹ̀ kọ́ lòun náà wà tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ yé òun náà ni kó wá dúpẹ́ fọlọ́run kó máa lékún ní ẹ̀sìn kó sì máa bẹ ọlọ́run fún ọkọ rẹ̀ yẹn kó máa bẹ ọlọ́run fún un pé kọ́lọ̀ kọjọ kó fọ̀dà ma òun náà ìyẹn ọkọ rẹ̀ yẹn kó sì rí àwọn ìgbìyànjú ṣe sí i lára láti pé kí ọkọ rẹ̀ ọmọ lo àwọn ìjókòó títí tí òfin ni máa fi ẹni tó mọ̀nà tí òfin máa fi ṣe yẹ̀yẹ́ títí títí títí ṣùgbọ́n tó bá wá dìgbò ń pẹ́ tóbìnrin tóbìnrin sàn yìí tí ọkùnrin yìí tí ó sàn obìnrin yìí kódà tí ń fìyà jẹlé lórí yóò ní ìdíkiri ẹni bẹ́ẹ̀ kó rí àwọn àlùfáà súnà tí wọ́n bẹ ń tòsí rẹ̀ kí wọ́n fi sọ nǹkan tó bá kàn fún un láti ṣe so àmọ́ yóò ní ìdíkó ṣe sùúrù kó ṣàfaradà pẹ̀lú ẹ̀ nítorí wípé kazalika kuntum min qablu famana Allahu alaykum bí wọn náà ṣe rí tẹ́lẹ̀ ẹ̀nu tọ́rọ yìí ọ ó wá wọ ọlọ́run ọba lọ́kẹ́ ọ bẹ́ẹ̀ lọ́run kọ́lọ́n kọ́ kẹ́ ọkọ rẹ̀ náà kóun náà dẹni tí ọ̀rọ̀ yìí wàláhu àlà. nípa ẹni tó béèrè pé màmá òun lọ fẹ́ babaláwo pé ǹjẹ́ òun lè máa lọ ṣèbẹ̀wò rẹ̀ àbí òun lè stop ẹ̀ ṣé òun lè máa lọ fíṣítì màmá òun àbí kóun stop àbẹ̀wò òun sí ọ̀dọ̀ rẹ̀ tí màmá rẹ̀ ni tí ẹnìkan kọ́ ni aṣọ ń bì aṣọ ti màmá ẹ̀ náà nítorí pé màmá ẹ̀ wá oúnjẹ lẹ́sẹ̀ náà tó jẹ́ pé tí ò bá tíráyà àti gbé màmá ẹ̀ kúrò nínú náà yẹn yóò wọ̀ ná òun tó lóun rí nǹkan tí ò tẹ́hùn lọ́rùn ebi òun rí ní píríọ̀dù ìgbà tó bá fi lọ ní inú àìtẹ́lọ́rùn gan ni màmá rẹ̀ lórí ọwọ́ àti ẹsẹ̀ sí nítorí náà nǹkan tá a máa gbà mọ̀ràn ni pé àìdá kó ṣiṣẹ́ tí ọkọ màmá rẹ̀ yẹn tó fi lè stọ́ọ̀pù ohun tó jẹ mọ́ awo èèyàn máa advice èèyàn pé ah, irú bàbá iṣẹ́ tẹ̀ ń ṣe yìí tó bá jẹ́ pé ẹ kúkú mójútó kẹ́ ẹ máa ṣe àgúnmu gbogbo ya ẹni tí bá ń ṣe ẹ máa tọ́jú ẹ ẹni tí jẹ̀díjẹ̀dí ń ṣe ẹ ṣàgúnmu ẹ gbogbo yẹn inú run ẹ ṣàgúnmu ẹ ìyẹn owó sì bẹ́ẹ̀ bí ìyẹn náà tó náà kò mú àwọn nǹkan tó jẹ mọ́ ẹbọ yẹn kó mú kó ń bẹ́ẹ̀ nítorí náà tó bá jẹ́ pé ó lè advice ọkọ mọ̀mọ́ ẹ̀ yẹn náà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ tí ó bá jẹ́ pé ó rí i pé òun advice ẹ̀ bàbá ò lè gba ntó advice ntó da ni wípé kó sọ̀nà tí màmá rẹ̀ ó fi kú òun bẹ́ẹ̀ torí tí màmá ẹ̀ bá sì wà ń bẹ́ẹ̀ ntọ́kọ bá ń ṣe kò síyàwó tí sábà yapa ọkọ ẹ̀ àfi táàrin wọn ò bá dùn lókù yóò sì gbé màmá rẹ̀ wọná ojúṣe ọmọ náà ni tó bá dẹ̀ rí ewu kó sọ fún màmá e pé ibi ewu òun ló wà yìí tó náà ọ̀nà tí ò ní jẹ́ kí màmá rẹ̀ wọná òun ló yẹ kó san anabi muhammad kí alọ́n kó máa ba. a ó ní èyàn ò tí ì di múmìnì àfi kó ní nǹkan mẹ́ta aláwọ̀kọ́ ni pé kó jẹ́ pé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ni ó nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan míì lọ ẹlẹ́ẹ̀kejì ni kó jẹ́ pé kó kórìíra àti padà sínú ẹbọ lẹ́yìn ìgbà tọ́lọ́run ti mú kúrò nínú òkùnkùn ẹbọ yẹn gẹ́gẹ́ bó ṣe lè kórìíra kí wọ́n gbé nǹkan báyìí kí wọ́n gbé jù sínú iná ẹbọ àti ìṣe oníranran kèfèrí ó ní ọkọ màmá rẹ̀ yẹn ń dánwò kí kúkú ṣe bàbá rẹ̀ ńgbà ó ní ẹni tí màmá òun lọ fẹ́ ó ní pé ti kú ò lọ́dọ̀ bàbá ìta kó jẹ́ pé bàbá ti kú. mọ̀mọ́ ẹ̀ wá lọ fẹ́ ọkọ míì tí ń ṣe yẹn tí ò bá lè tí ò bá lè jẹ́ pé màmá yẹn tí ò bá lè jẹ́ pé bàbá yẹn yóò fi àwọn ṣẹ́ yẹn lẹ̀ kó advice ni màmá ẹ̀ wí pé nítorí bẹ́tà ni pé kó fààyè yẹn lẹ̀ kèé ṣe ti pé òun lọ ṣèbẹ̀wò rẹ̀ òun rí nǹkan tí ọkàn ń kọ̀ nìkan kọ́ yóò máa rí nǹkan tọkàn rẹ̀ kọ̀ continuously tó bá sì ń tí nǹkan yẹn bá ń lọ bẹ́ẹ̀. والله تعالى عالم والله نكلم مجلو تكنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه